òun náà ni ọba ti ń ka ká tó bẹ òun náà sì ló ní ká bẹ ní òní nsi sì yoo si yóò bẹ nígbà tá à ní bẹ mọ́ abẹ arọ kí ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọlá àti ọlá àti ìgẹ̀ fún asiwaju ẹ̀dá anabi wa muhammad àti gbogbo àwọn ará ilé rẹ̀ àti gbogbo mùsùlùmí titi di ọjọ́ gbẹ̀ndà lùkìyàmù èyí tí a ó fi rárá wa létí lónìí òun náà ni nípa ahọ́n táwọn wòye ahọ́n tá à ń wò yìí ó léwu ó léwu àfi tá a bá sọ dáadáa pàápàá jùlọ pàápàá jùlọ fẹ́ni tí ń gbààwẹ̀ torí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó pe àkíyèsí wa sí àwẹ̀ yìí ó ní ẹ̀yin tẹ́ nígbàgbọ́ òdodo a ti ṣe àwẹ̀ ní ọ̀ranyàn fún yín bá a ṣe ṣe ní ọ̀ranyàn fún àwọn tí wọ́n ti síwájú yín nínú àwọn àjọ torí kíni. ọlọ́run nítorí kí ẹ bá páyà òun ọlọ́run ọba kẹ́ níbẹ̀rù òun ọlọ́run ọba gbogbo ntọ́lọ́run bá ní ká se ká máa ṣe tó bá ní ká jìnà sí ká jìnà sí tefetefe eléyìí òun náà fi ní ká ẹ wá wo mùsùlùmí wa nàìjíríà ọlọ́run kí a pọ̀ ó ṣòro mùsùlùmí tí kódà kó sọmọ ọdún mẹ́wàá nínú mùsùlùmí kò ní mu títí tó rò ó fi wọ̀ akusi nbi akusi ni ahan tí ó máa sọkúsọ tí ó máa sọ ntí ò rí eléyìí ló fà á tọ́lọ́hún ọba tí ga tó pe àkíyèsí wa nínú suratul hujurat kejìlá ọlọ́run ní ẹ̀yin ìrò aburú sáwọn èèyàn torí ìrò táǹrò yìí ọ̀pọ̀lọpọ̀ nù rẹ̀ ẹsẹ̀ ni ntọ́ ọmọ ntọ́ ọ̀rí ntí sojú rẹ tọ́n wá ń lẹ́yìn náà wáyé àṣeyín lọ́lọ́pàá ìpè ní kámọ wá àlébù àwọn èèyàn lọ àwọn aṣẹ́wó ní ọlọ́run wa tún ní ká mọ̀ jẹ ẹran ẹran ara wa ká má má sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ọlọ́run wa ní ǹjẹ́ nìkan nu ibi ó láyà láti rí òkú ọmọ ìyá rẹ̀ tó ti kú kalẹ̀ lẹ̀ kó wá mú ọ̀bẹ kó wá gé ẹran ara rẹ̀ kó wá máa jẹun tútù kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ èyí táwọn wá ń ṣe táwọn sọ̀rọ̀ lẹ́yìn láburú. bí ẹni pé ní ẹni náà ti kú ni àwa mú ọ̀bẹ tó mú àwa gé ara ẹran ara rẹ̀ àwọn oúnjẹ ń lasiku lásìkò àwẹ̀ inú ìfà tó jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ olómìn ti fi ọdún ogójì ọdún fi lápá lára gbogbo tí ò yẹ kó ṣe ní í ṣe torí pé ní kì í sọ màlìjẹ́n náà sọ sọ fún nínú àdìsí àìmọye sallallahu alaihi wasallam ó lẹ́ni wo ṣe nínú yín tí ò bá yé sọ tí ò rí tí ń jẹ́rìí tí ò rí tí ń sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn aburú tí ò da ọ̀rọ̀ rúnrún ẹni tí ń gbàwẹ̀ tí ń ṣe léyìí ọlọ́ni tó bá wù kó máa jẹ́ǹjẹ́ rẹ̀ lọ kó máa lọ ọlọ́wọ́ fẹ́ kó fóúnjẹ torí náà kọ ẹni Abu Hurairah kọ́lọ́ba ni yọ́nu sí olójìṣẹ́lá Muhammad ó sọ pé ní ẹni ìwò ṣe nu ẹni tó bá ní ìgbàgbọ́ òdodo sí ọlọ́run ọba àtijọ́ gbẹ̀ndàlù kìámà kẹ́ni náà ó sọ tó dá a lẹ́nu tàbí kó dákẹ́ ẹnu rẹ̀ kó dákẹ́ ẹnu rẹ̀ àìmọye tí ó máa sọ̀rọ̀ yóò kẹ́ máa sọ̀rọ̀ yóò kẹ́ máa sọ̀rọ̀ eléyìí ló fà á hadisu sáàlù. bin saadin hadith tó ni ń bẹ lọ́dọ̀ Buhari àti Muslim ntọ́ wáyé nù rẹ̀ ka ká sọ ká gbọ́ ká mọ̀ òjíṣẹ́ Muhammad sọ pé ní ẹni ose sẹ́nu yín tó bá ilé sọ ahọ́n rẹ̀ ntọ́ wà láàrin ètè méjèèjì ètè tó wà àwọn ní kí a máa di ahamu. ó wá fi amọ́ pamọ́ sínú wọn ẹni ó bá sọ ète rẹ̀ tòkè àti tilẹ̀ tó sọ ní tó wà láàrin òní ahán lẹ́yìn náà tó sọ ní tó wà láàrin ẹsẹ̀ rẹ méjèèjì òun náà ni abẹ́ tó bá ilé sọ ahán tó sọ abẹ́ òjíṣẹ́ ńlá sọ̀rọ̀sọ̀rọ̀ ẹnu tí ò parọ́ rí fún un pé ó wọnú ọgbà náà nítorí náà nǹkan ẹja sọ méjèèjì yìí ó pàtàkì pípọ̀ eléyìí ló fà á tí abu musa al-ash'ari kọ́lọ́ọ̀bá ni yọ́nu sí ó bi òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ó lémi mo bí léèrè fúnra ara mi mo léwo tẹ̀ ló jẹ́ ẹni tó lóore jù nínú mùsùlùmí afdalul muslimin ó lẹ́ni tó lóore jù nínú mùsùlùmí òun náà lẹ́ni tó sọ ahọ́n rẹ̀ àti ọwọ́ rẹ̀ láti ṣe aburú fún mùsùlùmí torí náà ń kọ́ ẹja sọ ahọ́n wa. ẹja sọ káàwẹ̀ ọ wà pé níta ń fẹ́ ká lo àwọn fún òun náà ní pé ní ká máa pa àwọn èèyàn láṣẹ láti máa ṣe sàárà tàbí gbogbo ohun tó bá jó ore à ń ka kùránì à ń ṣèfọ̀mọ ọlọ́run ọba lẹ́yìn náà àtúnṣe islahum bayna nas àtúnṣe láàrin àwọn èèyàn tí wò bọ́ra wọn yé tẹ́ ń jà bá wọn ra kì í ṣe ká máa sọ̀sọ́kúsọ ká máa wá ká wá máa rojọ́ tí ò láǹfààní àbí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kọ́mọ́sà ṣe àwẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa ní àwẹ̀ tí ọlọ́run ọba ó gbà kó wá sí gbogbo wa ní èrò àlùjànnà ká wá bá lẹ̀kùn tá à ń pè ní ar ká bá wọlé lọ́jọ́ gbé alùkìyàmọ̀ ọlọ́run mọ́sà ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa àti gbogbo mùsùlùmí we give thanks to Almighty.